أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله Adá ọgbẹ́ fún Ọlọ́run, ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo. Bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún àwọn ọmọ Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti bí ọlọ́run kó máa bá ànábì àwọn ará lílẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà títí di ọjọ́ ìgbéǹde àkíyàmà a ń ṣe àwọn àlàyé lọ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú muqaddimatu tafsir àwọn tó yẹ kí a gbọ́yé ṣáájú tafsir kò tó di páàbù sínú Suratul Fatiha eléyìí tó já sí pé òun ni súra alákọ̀ọ́kọ́ tí a fi sí Al-Qur'an ibi tí a dúró sí lánàá àbáwọn nǹkan tí a dọ́gbọ́n rárá sọ lánàá aṣọ tó ní ṣe pẹ̀lú ìbúra kọ́lọ̀wọ́n bá àlékẹ ọlá kó búra nínú Al-Qur'an àwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú rẹ̀ a ṣàlàyé pé tí ọlọ́run fi máa ń búra nínú Qur'an ó ń lọ bí oníranran kan nígbà míì àwọn irinṣẹ́ tá a fi máa ń búra bí wà bá àti tà ọlọ́run lè fi búra tọ́lọ̀ wọ́n sọ wípé láàkókó símù bìyàwó mílẹ̀ kìyàmù bá àtọ́wà níbi bìyàwó mílẹ̀ bá olùkọ́sà bá àtàfí ìgbúra ní ọlọ́run lè ló tà bí i kó ní tàlọ́ì látúsàlúnà àmà kọ́ntọ́n tàfàlú ní sọ́rọ̀tù nahal aya 56 táà lọ́lọ́wọ́ bá fi búra mẹ́yẹ̀ bí tàlọ́ì nígbò mí ọlọ́run tó lè fi nǹkan mí ìgbúra ó lè fi kí ni ó fún mà so a máa fi wá òbúra bí wàláì ta tàláì bíláì èèyàn gbọ́dọ̀ ló mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ṣùgbọ́n lómi yóò tó wá máa parọ́ yóò wá ló mẹ́tẹ̀ẹ̀ta wàláì tàláì sí mọ́bílá mùsùlùmí bẹ̀rù ọlọ́run bákan náà ọ̀rọ̀ kọ́sọ̀s ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú kíni o pẹ̀lú ìtàn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú kíni o pẹ̀lú ìtàn àṣàlàyé ẹ̀ lánàá a sì jẹ́ kó yé wa pé tá bá ń sọ̀rọ̀ ìtàn ọlọ́run ní tó fẹ́ fàyọ ń bẹ̀ ọlọ́run fi yé wa pé ìtàn tó ń bá sọ nínú Kùránì òun ni asdaqul qasas òun ni ìtàn jẹ́ òdodo jù jọ́kì ọlọ́run farabalẹ̀ sọ wọn pé nígbà míì àwọn Christians wọ́n lè tọ ìtàn Jésù kí wọ́n sọ wípé Yusufu ẹgbẹ́ ọkùnrin káfíńtà kan Yusufu ànàjà kálùmọ́ ló ilẹ̀ wọn àti ìyá Màríámà àwọn àtọ̀tọ́ takọ́ra wọn ń bẹnu bíbélì ṣùgbọ́n tó lọ ń bá sọ ìtàn nínú Quran òun ni kí ni o asdaqul qasas asdaqul qasas ìtàn tó jẹ́ òdodo jù ìtọ̀tọ̀ jẹ́ òdodo jù ọlọ́run bá ní máa sọ mo rò bóyá bí òye bákan náà ahsanul qasas ìtàn tó dáa jù ìtàn tó ṣe kí ni o ìtàn tó dáa jù ọlọ́run gbọba àlékè ọlá òun ló máa ń sọ ìtàn tó dáa jù máa sọ Allah bákan náà anfa'ul qasas ìtàn tó ṣàǹfààní téèyàn tó jẹ́ pé beneficial stories orítà <clears throat> náàbí wa Yusuf alayhi salatu wa salam ọlọ́run fi kọ́ wa láwọn ẹ̀kọ́ àǹfààní tó wà bí ìtàn téèyàn bá yọ àǹfààní ibẹ̀ irú ìwé tí mo kọ ọ̀kan nínú àwọn ìwé tí mo kọ fún Islamic studies tí mo fi sọ ìtàn Yusuf alayhi salatu wa salam àwọn ẹ̀kọ́ tó wà ńbẹ̀ wọ́n yóò jáde wọ́n yóò díẹ̀ jáde ńbẹ̀ téèyàn bá fẹ́ yọ ẹ̀kọ́ tó wà náà tàbí Yusuf téèyàn bá ní nàbà 1 nàbà 2 nàbà 3 nàbà 4 èèyàn yọ tó lé 50 ẹ̀kọ́ yẹn ti pọ̀ jù sẹ́ntà ń sọ yà lóyìn àfáà wá ní sẹ́ráwọn nǹkan tí máa ń alákọ̀ọ́kọ́ bàbá wa sheikh muhammad bin sọ́lẹ̀ àlùfẹ̀mí ọlọ́ọ̀bá ni yọ́n sí wọn bàbá ní wípé gbogbo àwọn àtàyẹ lẹ́yìn ìgbà tá a ti sọ wípé ó máa ń lapa gan nínú àtìtún ẹ̀mí wa ṣe láti jẹ́ kíṣẹ́ wọ́n dá kíjọsìn wọ́n dá sọ́lọ́ bákan náà kí ìwà wa ó jẹ́ ìwà gidi gbogbo àwọn àtàyẹ wá rè sàlásàtú àkọsáámi sàlásàtú àkọsáámi sàlásátú àkùsáàmì ọ̀nà mẹ́ta pẹ́rẹ ló pín sí alákọ̀ọ́kọ́ kismon anil ambiya warusul kismon anil ambiya warusul àwọn kan bẹ nínú àwọn àtàyẹ tó já sí pé yóò máa sọ nípa àwọn ànábí ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́run ọba kódà ọlọ́run tó mú àwọn súra kan bí i súrọ́tù Ibrahim bí i súrọ́tù Yunus bí i tu Yusuf ọlọ́run fi sọ bí i tu Muhammad alayhimus salatu wassalam ọlọ́run wá tún fi ókọ àwọn súra ó fi ń sọ ókọ ta ní àwọn ànábì rẹ̀ wà máa jàrọ́ làwọn ma'al mu'minina bihim wal àwọn nǹkan ń bẹ nínú al ọlọ́run bá ń sọ tó ṣẹlẹ̀ láàrin àwọn òjíṣẹ́ ọlọ́run láàrin àwọn ànábí ọlọ́run àtàwọn tó gbà wọ́n gbọ́ àti àwọn akèfèrí tí wọ́n takò wọ́n tí wọ́n takò nǹkan tí wọ́n ń ṣe ọlọ́run bá gbé wá àfá Ibrahim gẹ́gẹ́ bí ìgbà tọ́lọ̀wọ́n ọba àlékẹ́ ọlá tó ń sọ fún wa nípa ìtàn ànábí wa Ibrahim alayhi salatu wassalam àti bí àwọn èèyàn rẹ̀ bí wọ́n ṣe dánájọ fún bí wọ́n ṣe ṣe kí ni bí wọ́n ṣe dánájọ fún ànábì wa Ibrahim alayhi salatu wassalam àwọn ìjọ ànábì wa Ibrahim wọ́n yóò lórí burúkú púpọ̀ ṣé wọ́n ti rí ibì kan táwọn èèyàn ti kó gìjọ tó fẹ́ sọ ànábì Ọlọ́run àwọn ìjọ ànábì wa Ibrahim wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n wá dá igi jọ àtọ́bá fẹ́ mọ̀ tí wọ́n tí mọ́ sọ wà lè sẹ ó fún búrẹ́dì kan sọ bàbá búrẹ́dì ẹjọ́ ẹjọ́ ìsọ̀rẹ̀ láàrin ìṣẹ́jú márùn ẹjọ́ torí ọgbọ́n ókè à irú dádì àfáàmù èsì ní ẹsẹ̀ tọba ti yá adélé dádì méje ti mọ́ lówó fún fúnṣẹ́jú méjì so ti yé pé máa jáde padà wẹ́kẹ̀ jama wàláhì tó bá lọ ìṣẹ́jú méjì sí márùn nínú ó fò búrẹ́dì tó bá jáde ó ní kọ́gbádùn ara rẹ̀ náà ó fò búrẹ́dì tẹ́kọ́ ẹ̀sẹ̀ dáná sí ní òkè sí ò sí náà bẹ̀ òtí náà bẹ̀ tán tí ọmọ 120 180 240 300 wọ́n wá dá iná iná tó ju tí ó fò búrẹ́dì lọ wọ́n wá ju ànábì ọlọ́run ọba síbẹ̀ ọlọ́run ọba wá ránṣẹ́ sí iná yá náà rúkú ní bárídá wásàlá àmàlà àlá ìbẹ̀rọ̀ yìí wà rọ́ọ̀dù bí kàìdán fàjáàlnáwòmọ́l àṣàrí níbòmí fàjáàlnáwòmọ́l àṣàrí irú àwọn àtàn dáadáa báyẹn ń tó ṣẹlẹ̀ sáwọn ànábí ọlọ́run pẹ̀láwọn àjọ wọn ó ń bẹ nínú kéde alukoran ẹlẹ́kejì wa kismon an afrodin watowa if jarolahun ma fi ìrìnbọ̀rọ̀ sórí ó tún bẹ nínú koran àwọn èèyàn kọ̀ọ̀kan àtàwọn àjọ kọ̀ọ̀kan àwọn àwọn èèyàn kọ̀ọ̀kan àtàwọn ìjọ kọ̀ọ̀kan àti tó ṣẹlẹ̀ sí wọn ká lè bá akẹ́kọ̀ọ́ níbẹ̀ ọlọ́run ọba àlékè ọlá ọwọ́ àgbà wá fún wa kàkí sọ́tì Mariam wà Lukuman sórí tí wà fẹ́ fàyọ́ bí àwọn kan bẹ tí wọ́n èsànà bí ọlọ́run ọlọ́run sì mú tán àwọn ọkùnrin àbíyá wa Mariam lọ́bí àlọ́wọ̀ àníhà ìyá ànábí wà Ìsá kò sínú ànábí ọlọ́run ṣùgbẹ́ ní ọlọ́run ọlọ́run fún lóbi súra nínú Al-Qur'an Lukmanul Hakim eléyìí tá ń fi ọ̀rọ̀ rẹ̀ ṣe wá sí lọ́jọ́ ní lórí rédíò tá a fi ń sọ nípa àwọn ọ̀nà tẹ́rìbíyà bíi mẹ́wàá tó yẹ ká fọ́mọ tó ní yá gùn náà yà láàá إن شركا لظلم عظيم àṣẹ tẹ́rìbíyà ọ̀rọ̀ ìmánì bó ṣe yẹ kárí ọmọ pẹ̀lú ìmánì ló sọ yẹ irú Lukman kèésà náàbí ọlọ́run tọ́rọ àwọn kan nípa náàbí ọlọ́run ni kò sínú ànábí ọlọ́run ọlọ́run ni ọlọ́run alákọ́ríyàtín wàíyà kọ́ríyàtún àlàwòrúṣíà ọlọ́run tó ń gbérù àwọn àtàmì ìwà irúta ọkùnrin kan ó kọjá ní village ó kọjá ní Abakan, kan kan ah ayereko yẹn ti wa ṣe kí ni o ti wà dilapidated gbogbo ẹ̀ tí ti dàrú kò sí bẹ́ẹ̀ mọ́ ah! wọ́n rò pé sáwọn sì gbé bí sáwọn èèyàn bíbí rí fa àmáta lọ mi àtàámi fún màbá ọlọ́run wá pa ohun gẹ́gẹ́ fódìdí 100 years how many years? ní àtàámi wọ́n wọ́n lọ́wọ́ ọlọ́run fẹ́ fi wọ́n dà wí ọ̀gbọ̀n gẹ́gẹ́ èmi ọlọ́run kéré agbára mi alágbára níjọ́ tọ́lọ̀ wọ́n wà jí padà oúnjẹ rẹ̀ sì gbóná oúnjẹ rẹ̀ ṣe kí ni so lè rí oúnjẹ hundred years kọ́ máa gbóná àbábùràmọ́ kò sí ní máa tàdé àbábùjí bẹ̀rẹ̀ wájú oúnjẹ yóò á ah, ọlọ́mọdé jẹ́ láyé ni la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam wàláhì alágbára lọ́lọ́ àwọn kan wá fojú kéré agbára Ọlọ́run bí àwọn amadíà

àwọn èbí èmi kẹ́nìkan wá mọ́wọ́ ẹyọ wá ní ìsìn ó ní mo fẹ́ ra búrẹ́dì búrẹ́dì èlò búrẹ́dì owó ẹyọ owó ta ní lélẹ̀ iná àdúrú 5 kọbọ̀ 5 kọbọ̀ kọbá ìta amọ́láláyé ẹjọ́ kẹ́nìkan 5 kọbọ̀ years lọ́lọ́n tó jí wọn wọn ọ̀dẹ jẹ́ra ọlọ́run ló àwọn kan wá kárú náà some individuals lòun náà a ní ìtàn individuals and groups

وهم على ما يفعلون بالمؤمنين شهود àwọn àsáàbùlù rúdú tí ó ti gbọ́ta wọn rí àwọn àsáàbùlù rúdú ó nídi ìtàn wọn sí rí débẹ̀ wọ́n máa o ti ọba kan láyé ẹjọ́ tọ́já wípé ó ń fi àájà àwọn èèyàn ó àwọn èèyàn tí wọn ti gbàgbọ́ tó fi rán kan náà àwọn ọmọ rẹ̀ kọ́lọ máa kọ́ bí wọ́n ń ṣe náà ìtàn nígbà bá débẹ̀ insha Allah ọlọ́jẹ́ lórí dáadáa irú àwọn àtàbá ìwá pọ̀ nínú alukoran tó já sí wípé kismon an afrodin wàtọ̀wá if àwọn nǹkan tí ó máa sọ nípa individuals and groups bàbá wọ́n ní tẹ̀lé ẹ̀kẹta nínú àwọn àtàtà lè máa rí nínú alukoran òun náà ni kismọ́ anhawadithi wa aqwamin fi áàdì nàbí sallallahu alaihi wasallam wọ́n láwọn àyàká tó ń bẹnu kùránì tó já sí wípé ọlọ́run fi sọ nípa àwọn events nípa kí gbogbo events happenings àwọn ìṣẹ̀lẹ̀ àwọn kí mo pè àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láyé ànábì sallallahu gẹ́gẹ́ bí rútàwọn gẹ́gẹ́ bí kíṣọ́ gazwati badiri ogun badiri ó ti ń sùn ogun kí mo gbé sórí ogun alákọ̀ọ́kọ́ tó lágbára nínú Islam òun náà ni gazwatu lè badiri lè kóbíra ogun badiri tó lágbára gan ah àwa mùsùlùmí ọlọ́sàn àwọn akọ sọ ọmọ tó ṣẹlẹ̀ àwọn màláíkà wọ́n wá ń sọ̀kalẹ̀ láti sánmà tí wọ́n wọ sọ funfun tánwéláwà ní funfun àwọn kèfèrí wá ń rí wọn àwọn kèfèrí ọkẹ̀ máa ọlọ wọ́n rí kórí kèfèrí ṣe gíní ó ti ń jó pàrègé ilẹ̀ ta lọ sọ orí ẹ̀kalẹ̀ àwọn mẹ̀lẹ́kà ọlọ àwọn mẹ̀lẹ́kà ta àwọn mẹ̀lẹ́kà ọlọ kìí sọ tó bá dírì nìkan gẹ́gẹ́ bí ogun ohud níbi tí àwọn èèyàn ò ti tẹ̀lé àṣẹ ànábíwa Muhammad sallallahu alaihi wasallam àwọn èèyàn 50 àwọn rumat àwọn tí wọ́n mọ̀ nǹkan jù dáadáa tí ànábí sallallahu alaihi wasallam tó ní ẹ̀yìn 50 yìí etí yí mélòó orí òkè yìí ni ẹwà ẹ̀yẹ mọ́kù níbẹ̀ àwọn ìní wọ́n mú ìní wa ẹmọ́kù àwọn yẹn wá rí páwọn mùsùlùmí wọ́n rí pé wọ́n ti mú ìmì bí wọ́n sì kú ní àwọn ọ̀tá rí pé ẹ̀ẹ́n wọ́n ti kú lórí òkè ibi tí wọ́n ti ń ta áàrùn mọ́ wa Khalidu ibn al-Walid radiyallahu anhu níjọ́ náà kèfèrí lọ́wà kèétí ìdí mùsùlùmí ó dẹ̀ mọ ogun jà gan bí wọ́n ṣe lo fọ́múlà wọn wọ́n kẹ̀ lọ gbẹ̀yìn wọ́n gun orí òkè wọ́n take control wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí wọ́n fẹ́ pa ànábì sọ́lọ́lá àṣàwọ̀ ṣùgbọ́n wọn rán nàbí pa ọlọ́run sọ wọ́n àwọn àtọ̀yẹ fún wọn kòrán wal ahzab ìtàn ogun ahzab ọlọ́run sọ Bani Qurayza àwọn yẹ̀wúdì kan ní jẹ́bẹ̀ ọlọ́run sọ tàwọn fún wa Banu Nadir àwọn kan ní ọlọ́run sọ tàwọn wa Zaid ibn Haritha ara Zaidu nínú gbogbo kùránì láti a to z ó ń fi nǹkan ṣeré láti a to z ọlọ́run dákọ sàábé kankan àfi sàábé ẹyọ kan tábà bí ọmọ ya tó fi lọ mọ́kànlá what is the name of the companion that was mentioned in the Quran Zaid kí mo kókọ rẹ̀ Zaid Zaid tábà ní pé full name full name Allah did not mention full name in the Quran ọlọ́run sọ orúkọ bàbá rẹ̀ orúkọ ti ẹnìkan ọlọ́run sọ tọ́bá ní pé tọ́bá ti sọ̀rọ̀ ọmọ Saudi Arabia lórí ọ̀yà ní Zaidu bọ́nà kí ni o Haritha ti ẹ́ dá ọgẹ̀ lọ sí ájì Zaidu bọ́nà Haritha òun nìkan ní sàábí ẹyọ kan tọ́lọ̀ dákọ̀ rẹ̀ ní Kùránì ní Suratul Ahzab Quran chapter 33 ọlọ́run ní fàyídá kọ̀dọ̀ Zaidu mi ní awatọ́ra zawajinaka ha

zaidu lọ́kọ́ fẹ́ zainab ṣùgbọ́n they were not compatible olówó ni zainabu òun àti saidu wọn ìjọra wọn dáadáa ó fàtọ́ jẹ́ pé wọ́n máa ní misunderstanding wọ́n padà fẹ́ra wọn lẹ̀ ànàbí lọ́wọ́ padà fẹ́ láwọn kásímá sọ ìsọkúsọ pànàbí fẹ́ ọmọ ọ̀dọ́ rẹ̀ ó fẹ́ ọmọ ìyẹn rẹ̀ ọlọ́run ló fi fún láti sàn ànàbí kan fẹ̀ẹ́fẹ́ òun gan fi pamọ́lọ́ náà tàrí máa lọ́ọ̀gbòdì ìtọ́lọ́ máa fi hàn gbogbo ayé lòun fi òun nìkan lọ́lọ́run dákọ̀ nínú Kùránì ìtàn tó ṣẹlẹ̀ sí Ọlọ́run gbé wa wa abi lahab atọkùnrin olórí ibú bàbá aná o ti rántí ẹ̀ bàbá tí yà dá abi lahab wàtá sàábẹ̀ yẹn abu lahabi kìí ṣe sàábẹ̀ ọkùnrin olórí ibú yẹn lónìí ní ìsìn wá wòye bí tá ti lásì se ń sọ fún wa pé ká sọ́ra gbogbo nǹkan tá a ṣe tọ́lọ̀ wọn máa bí wọ́n sí yẹn wà lẹ́ọ̀dá ká wọ́n ṣe gbogbo tá a ṣe tọ́lọ̀ wọn ṣe kí ni o tí ó máa bínú ọ̀dá ká wọ́n ṣe abúlá àbí ti ẹ̀ ní ìsìn ó ṣe tó fi rí ìbínú ọlọ́run ọlọ́run dẹ̀ bínú sí láyé àtọ̀run ọlọ́pùpù táṣì láàfin ìlú ẹgbẹ́jẹ̀ àmúṣe bàbá wọ́n wá ń sàlàyé pé walil qisas fil Qur'an hikamun kathiratun azimatun sórí àwọn àtánú Qur'an ó yàtọ̀ sí tàǹjàpá àti yánibo ó yàtọ̀ sí ìtàǹjàpá àti yánibo àwọn àtánú al-Qur'an ó yàtọ̀ sí ìtàn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nílẹ̀ Yorùbá ó yàtọ̀ sí ọ yàtọ̀ sí tàn bí Buhari bó ṣe gbàjọba lọ́wọ́ Jonathan ọ yàtọ̀ sí ọ yàtọ̀ sí bí Babangida bó ṣe rí igi election Abiola ọ yàtọ̀ sí ìtàn Abacha bó ṣe ń bọ́ máa díẹ̀ ọ yàtọ̀ sí ìtànú Quran ọgbọ́n tó pọ̀ ló wà níbẹ̀ àǹfààní tó pọ̀ ló wà níbẹ̀ ẹ̀kọ́ tó pọ̀ láàkọ̀ níbẹ̀ alákọ̀ọ́kọ́ bayanu hikmati láyì tààlá fíìmá tàdọ́mà náti wù áàdì ilẹ̀kẹsọ́s bàbá ní àwọn súra yìí àwọn àtàn yìí tó ń bẹ nínú àwọn súra kùránì káàkiri ó fẹ́ sàlàyé fún wa ọgbọ́n tọ́lọ̀run ọba fẹ́ ká ń bẹ̀ nínú tí àwọn àtàn yẹn kó sínú hikmatullah kí ni ọgbọ́n ọlọ́run tó fẹ́ ká dì mú níbi ìtàn yẹn àwọn súra ẹ̀rọ kò sínú lápẹ̀rẹ̀ ọlọ́run ni wá lákọ́ni já àwọn àṣẹ wàlàkọ́ni já àwọn mìíràn láàrín bá ìmọ̀ àfi ìmọ̀sítájà ọlọ́ni àwọn nǹkan ti wá dé bá wọn àwọn àtàn kan ti dé wá bá wọn àwọn àlàyé kan ti dé ti gbọ́ wọn máa fi ìmọ̀sídájà ní nǹkan tó yẹ kí wọ́n gba ìkìlọ̀ ní nǹkan tó yẹ kí wọ́n gba ìjágbe mọ́ ní nǹkan tó yẹ kí wọ́n fi kẹ́kọ̀ọ́ hikima tó ń bá lérò tó ń fàmọ́ tó wọ́n nínú ọ̀rọ̀ ìdá sọ yìí ọgbọ́n tó dógóńgó ni. Noro. ọgbọ́n ọlọ́run tó jẹ́ ọgbọ́n ńlá òun ni ọgbọ́n ọlọ́run tó jẹ́ ọgbọ́n ńlá òun ni ṣùgbọ́n fàmọ́ túbú ní gbogbo òkìlọ̀ tọ́nà ọba ọlá ń se fún wọn kò fún wọn rárá bàbá ní wípé ara ẹ̀kọ́ tá a rí kọ́ nínú Kùránì sọ̀rọ̀ Yorùbá náà wọ́n láwọn àtàkà tó lẹ́kọ̀ọ́ náà ṣùgbọ́n ìtàn Yorùbá kò níròyìn mẹ́ta tá a sọ lánàá tá a tó sọ lónìí kí ni alákọ̀ọ́kọ́ anítàn Kùránì asdakul kọsọs òun ní ìtàn òdodo jù ìtàn Yorùbá lọ́wọ́ àgbẹ̀ wà láì irọ́pọ̀ ìtàn Yorùbá tí Yorùbá bá ń sọ ìtàn bí àṣà ṣe ń gbọ́ máa jẹ irọ́ ni irọ́ tí sílẹ̀ Yorùbá nìkan ni àṣà wà àwọn ọ̀rọ̀ yòókù òsì bá àṣà ń gbọ́ máa jẹ lọ́dọ̀ tiwọn wọ́n wà máa sọ̀tàn sọ ọmọ ìtàn bí ìjàpá ìdàjàpá ìjàpá àti ẹ̀kìní kan ti rókò ọkọ̀ yẹn níbo àwọn àtàrọ yẹn wọ́n máa sọ fún yí ó rí páwọn àtàrọ Yorùbá yẹn irọ́ wà bẹ̀ ṣùgbọ́n tàn Kùránì asùdákùlẹ̀ fọ́sọ̀sì sọ ọ̀gbẹ́ Yorùbá wọ́n máa sọ̀tàn láyé ẹjọ́ ọ̀gbẹ́ ibi tí sábà ṣe kí ni o tó ṣe ga lóòkè wọ́n ní láyé ẹjọ́ táwọn èèyàn bá ti wá jẹun tán pé wọ́n àmọ́ fọwọ́ nu sámà inú wa ń bí Elédùmarè Elédùmarè wá ní ẹ̀yin èèyàn ẹmọ̀ tí ẹ̀rí mi fi o torí pé sánmà mi ṣe kí ni o ó súnmọ́ yín wa ń ga ọ wá ń ga wà láì rọ̀ ni tọ́lọ̀ wá sàmà à ọ̀rọ̀ fáà wà wá dọ́ àlùmíza sóyé ọlọ́run ló gbé ga ta ló gbé ga nínú suratul Ghashiyah wásàmá ìbànà iná ha ìmí tó wà ń bẹ̀ bá orísìírísìí ọ̀rọ̀ sọ ọlọ́run ló máa máa sánmà ní tọ́ga kìí ṣe pé Yorùbá wá fọwọ́ ṣùgbọ́n tán Kùránì ni ahsanu lọ́tọ́sọ̀s ìtàn Kùránì lọ dáadù ìtàn Yorùbá díwọ̀ náà bá ń gbọ́tàn ní ọgẹ̀ ìtàn yí ọ̀dá agaga ìtàn ti Kùránì àǹfà òun lọ́sàǹfà nìjú ṣùgbọ́n tí Yorùbá náà bá wá ń sọ̀tàn wọ́n máa ń tọ́ba ti wá sọ̀tàn tán wọ́n rà ní pé ẹ̀kọ́ wo lọ́kọ́ wa o ọya kùdúsù kílẹ̀ bọ̀tọ́kọ́ wa o yóò bá sọ Ibrahim ẹ̀kọ́ wo lọ́kọ́ wa o oníkámọ̀ máa parọ́ Faruk kí lọ kọ́ bẹ́ẹ̀ oníkámọ̀ máa jalè sórí gbogbo títàn Yorùbá fẹ́ kọ́ Kùránì ti kọ́ wa ṣùgbọ́n tàbí Yorùbá ń ó lè jẹ́ pé ìtàn arọ́ iná bẹ́ẹ̀ fi kọ́ lẹ́kọ̀ọ́ pé ọkùnrin káwà ọwà bí ẹwà ó bímọ mélòó ó bímọ méje ṣé wọ́n wà bẹ́ẹ̀ ṣé wọ́n níyàwó rẹ̀ tó bímọ méje fún un. alimoyim ṣùgbọ́n ìtànú alukura'an òun ló fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ òun ló fẹ́ ṣàlàyé wọ ọmọlúàbí fún wa babalẹ́lẹ́kejì bayanu adìlì ta'ala bí òkú bá ti lè mọ̀kàbìbì lẹ́kọ́ lè ta'ala nílè mọ̀kàbìbì وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله من شيء لما جاء أمر ربك سورة القرآن ó fẹ́ kọ́ wa nípa wípé onídéédé lọ́lọ́run kálukú jókòó dáadáa onídéédé òun ni ta ẹ̀rùn ọlọ́run ọlọ́run kì ń sọba alábòsí tọ́lọ̀ ń bá fi ìyà jẹ àwọn kan tọ́lọ̀ ń bá fi ìyà àwọn kan kò sàbòsí déédé ló ṣe so rárá wọn tọ́lọ̀ wọn bó fi ìyà jẹ yìí àwọn tí wọ́n kọ̀ tiẹ̀ ni àwọn tí wọ́n pe tọ́lọ́run nírọ́ àwọn tó já sí pé nígbà tán wà nílé ayé tá a bá ṣe fún ẹ̀wà wá kí o ò ní kí èyí tó wá burú jù làwọn kan tí wọ́n ń tara wọn jẹ wọ́n wà Ramadan wọn ò ní kírun ìyá fi jẹra rẹ máa ni ẹ̀ẹ̀kan lọ́dún ní mùsùlùmí gbọ́dọ̀ máa ẹlẹ́kejì ṣáájú àwẹ̀ kọ̀wà ní wọ́n wá wà iwe ẹni bẹ́ẹ̀ yóò jíyà lọ́dọ̀ yóò jíyà yóò jíyà ó lè mara àánú náà ni ṣùgbà bí kò ní wọ̀ná yóò wọ̀ná gbogbo ẹni tí ìbá kírun yóò wọ̀ná Ànábì sallallahu alaihi wasallam al-'adu ti di kèfèrí ó ti dọ̀tá ọlọ́run ó ti di olùkọ́ tọ́lọ́run ìwọ wá ń gbààwẹ̀ ó kírun ọta fún ọ ó ṣe fún ọ bẹ́ fún ọ pàwò torí wípé ìrún ṣáájú ààwẹ̀ ó dàbí ẹnìkan ó lóun fẹ́ wọ yunifásitì káfí yunifásitì wé pé yunifásitì làlìjánà ẹ máa wo ọ wá ń ka English ọwọ́ ń ka english fò lórí tọ́bá rí literature yóò kà tọ́bá rí ìwé biology yóò kà tọ́bá gbogbo òwe ní máa ń kà kí wá wọ́ọ̀kì máa sì ó sì fẹ́ lọ ṣe science course ó fẹ́ lọ ṣe medicine máa wò bí ó wá ní a1 ó wá ní a1 kí mo ló ní jẹ̀mọ́ a1 nínú english a1 nínú physics a1 nínú chemistry a1 nínú biology a1 nínú agric a1 a1 ó ní f9 nínú mathematics wà láì kò ní wọ university. kò ní wọ ó ti fẹ́ lè máa sì ah wọ́n lè léyìí tí ó fẹ́ lè máa sì kódà tán bá dọ́gbọ́n bá àwọn ọmọ láwọn tí wọ́n sójò ló tán gbówó lọ́wọ́ ìtàbá púpọ̀ bá dé fàìnà yá tán bá ní kásẹ̀ skrini tán bẹ́ skrin wọn wọ́n wà ní ah kò ní máa sì kọ̀ gba sàtífíkẹ́ẹ̀tì ó wéṣì ọ̀rẹ́ ẹnìkan náà wá ń gbáwẹ̀ ah, onímọ̀ ń gbáwẹ̀ ìyàmọ́ ọwá dọ́dọ̀ ọlọ́lọ́dún lọ́wọ́ mi dáa ó lè mi kírun àwọn ọmọ máa ń gbà lónìí máa lọ́dọ̀ jáàmù náà University of Paradise ìtaàrọ̀ wá ní pé gbogbo mùsùlùmí tí ń gbáwẹ̀ tí è kírun ẹmú ọmọ àwẹ̀ nìkan ò lè gbé ọwà àlìjánà ìrun ojoojúmọ́ ni ìbáàdà tó ń yàwó mi yà ìbáàdà tó ń yàwó mi yà ìjọsìn ojoojúmọ́ ni ẹ̀ẹ̀márùn lójúmọ́ sí ni ìrun dàbí ìgbà tí swimming pool ọ wà nínú owó ìwà àwa swim àlúwẹ̀ lẹ́ẹ̀bà lójúmọ́ ṣé dọ̀tí ó kù lára wa kò lè sí dọ̀tí mọ́ ìwọ wá ọwá ń fọ́ra rẹ̀ mú lẹ́ẹ̀kan lọ́dún oṣù mọ́kànlá yòókù jọ ọ̀rẹ́ ìwọ̀ jàánà alimoyim ọ̀ràn yẹn ní kágbáwẹ̀ àwọn àtàn kùránì ń sọ fún wa pé àwọn èèyàn kan ń bẹ tó já sí wípé wọn ó jìyà jamaa wọ́n ṣe kí ni wọ́n jìyà tọ́lọ̀ ń bá wá jẹ wọ́n níyà wá máa ọ̀dọ̀là wà láàkí mú àwọn so ọ̀rọ̀ àwọn tọ́lọ̀wọ́n bá ní wọ́n jìyà yẹ ọlọ́wọ́n bó sí wọn bí kò wípé àwọn náà àwọn tọ́lọ̀wọ́n bá jẹ níyà kìí ṣe pọ́lọ̀wọ́n bá ṣàbòsí ìjọba alẹ́ ayé àwọn a máa ṣàbòsí tán bá fìyà jẹyàn mo sọ̀rọ̀ kan níbi níjó ní ètò bá láti 2007 ní wòrò òdù nìbàdàn nígbà tí wọ́n rí election tán lọ́yọ́ state àtàwọn ìlú mẹ́yìn PDP power wọ́n rí àwọn election láwọn states èmi fojú ara mi rí ní wòrò nìbàdàn níbi wọ́n kó mòpó lọ bẹ̀rẹ̀ wọ́n kọ́ ọ lọ sọ́jọ́ wọ́n kọ́ ọ lọ wòrò àtàwọn strategic place, challenge bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nìbàdàn ti wòrò lèmi fojú ara mi rí nígbà tí àwọn sójà tí wọ́n gbá dráìfà ìmú ọwọ́ pé stop we say stop kọ̀bá yẹn ti stop wọ́n sàlẹ̀ wọn dàdúró àfà baálé ilé wàláì wọ́n wá nà kòbókò kòbókò sọ́jà irú wọ́tọ́ ọjọ́ ọmọ secondary school láì ọlọ́run ní jọjọ kòrókó sọ́jà wọn tó bá fún ọ ní méjì ọ̀dà wọn ò tó bẹ́ẹ̀ ó sì wọ́n sanra tó wọ́n wá lu arákùnrin látorí débi ẹsẹ̀ jama wọ́n sàbòsí àbí wọ́n sàbòsí ẹ̀ wọ́n sàbòsí ẹ̀ stop i stop kò tí tó kẹ́ wá lù pa ó ti rí ètò ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ tí ní òsì gbé ń jò ní tí sọ́jà tó ní kẹ́nìkan lanu torípẹ́ ni yẹn dá dúró kọ̀wá mọ́ pé sọ́jà ni nígbà tó wá jẹ́ sọ́jà nǹkan sí wèé ṣe Nigerian are you not a Nigerian ó sì nìkẹ́ ní yọ́ lanu ọmọ lórí íńtánẹ́ẹ̀tì o sọ́jà sì ju ìbọn sí lẹ́nu ó sì pa yes lẹ́kọ̀ọ́ Lagos State yes ọmọ lórí íńtánẹ́ẹ̀tì wá fẹ́ kà bí gbogbo àwọn union mọ́tò bí wọ́n ṣe jẹ́ àwọn náà wá nílé sọ́jà yẹn pé àwọn ọ̀pá ni irú sójà tó ní kéèyàn ọlànà tó jù wọ́n sí ní ọpọlọ ìbọn sì jáde lórí kò sí yóò kù ní ọpọlọ kọmọkẹtọ bí sọ́jà sí yọ ìbọn lápọ̀nù kẹwù ó sì jú mọ́ lọ́fún ìbọn sì jáde lórí ọlọ́ ọlẹ́ ní straight irú sọ́jà tó fìyà jẹ èèyàn ó sàbòsí ṣùgbọ́n tọ́lọ ń bá fìyà jẹ èèyàn ọlọ́ni wà máa dọ̀lá ń náwó àṣàbòsí kankan sí wọn wà láàkí dọ́là mọ́ àǹfúsàwó àwọn náà sàbòsí sẹ́mi ara wọn ara tá a fẹ́ rí kọ́ nínú ta kùránì yẹ ẹlẹ́kẹta bayanu fọ́dìlì yìí tààlà bímọ̀ fún bá ti lè mọ̀mìnì ọlọ́run tó wá sàlàyé fún wa ọlá àjùlọ rẹ̀ lórí àwa tá a bá jẹ́ mọ̀mìnì táwa gbọ́lọ́ngbọ́ àpèbímọ́nú à ń gbáwẹ̀ kìí ṣe pààrọ̀ oúnjẹ kódà bí èèyàn bá ti ẹ̀rọ oúnjẹ jẹ yọ́ sáàrùn mímu àwọn akọ̀ àjẹun àmúmi Allahu Akbar ọlọ́run tó bí ẹwà kírun ẹlòmí ọ̀dọ̀ Allahu ìgbà náà ni ó tún máa gbá bọ́ọ̀lù ìgbà náà ni ó máa wo fídíò ìgbà náà ni ó máa bá tébù tẹ́nísì ìgbà náà ni ó wà ní fújì sókè yóò máa wá fújì pé ọlọ́run ló tóbi fújì fùtúbọ́ọ̀lù akúbárú fùtúbọ́ọ̀lù ló ṣe kíni ló tóbi ẹlòmí ìgá lè máa jẹun pé àtọ̀ àmọ̀ akúbárú oúnjẹ ló tóbi jù ọlọ́run máa dira rẹ mú mi ò ráyè tí ẹ ṣùgbọ́n àwa tá jẹ́ mú mi ní gbogbo nǹkan tó yẹ ká máa ṣe lé ayé àwa jẹ́ kọ́kọ́ dí wa àwa ń lọ ṣe tọlọ́run irú àwa tá a bá wá rí bẹ́ẹ̀ àwa lọ́lọ́run bó wàhálà níbi ìyá náà tó bá ń fìyà jẹ àwọn kèfèrí kò wá ní fìyà jẹ àwa torí máa gbàgbọ́ adèjọ́sìn fún ọlọ́run bá wá ń sàlàyé eléyìí nínú alukura'an ní suratul Qamar aya 34 dé 35 nígbà tó ń sọ nípa àwọn ìjọ anábì wa lótù alayhi salatu wasalam sórí àwọn ìjọ lótù in tó ṣẹlẹ̀ sí wọn ni pé ọkùnrin àtọkùnrin àwọn náà máa ń bára wọn lòpọ̀ obìnrin àtobìnrin àwọn gay àwọn lesbian wọ́n pọ̀ lọ́dọ̀ ti wọn irú ẹ̀ náà fẹ́ gbé wá nàìjíríà bíi two or three ya ọlọ́ọ̀lọ́sà ló wá nàìjíríà àwọn àgbédé nàìjíríà àwọn olórí ibú wọn àwọn amẹ́ríkà wọ́n yọ ẹranko ni wọ́n amẹ́ríkà èèyàn ń fẹ́ ajá yes ajá lọ́kọ rẹ̀ obìnrin ajá ni ó mọ satisfy rẹ̀ sexually ọkùnrin náà ó lọ fẹ́ ajá obìnrin so ló fi jẹ́ kí wọ́n sì wọ́n they are drug addicts ẹni tí ó bá ṣe rúwẹ̀ ẹranko bá wọ́n ti á lọ wọn cocaine ìròyìn wọ́n ti mú ogó ajá yà máa kí sí ajá àdìwọ́n náà ọlọ́pọ̀ sí ìyẹn ni wéèrè ajá ọjà dìbòlù gíjọ́ kan nàìjíríà kájú pé kó mú eyín ẹ̀ báyìí kọ́ sàdù lórí wàláì wọ́n ṣe bẹ́ẹ̀ lamẹ́ríkà àtàwọn olùtọ́ ti yẹn lọ́pọ̀ yẹn èyàn máa ní sexual intercourse pẹ̀lú ajá àwọn olùláì mìíràn ṣe ìtọ́nà ọjẹ́ ọlọ́run ní járí bẹ̀ mùsùlùmí láwà olórí ibú làwọn ṣùgbọ́n àwọn tọ́já mùsùlùmí náà wọn tọ́já mùsùlùmí gidi àwọn èṣe bẹ́ẹ̀ sọ mùsùlùmí náà ti pọ̀ wọ́n ti recognize Islam l'Amẹ́ríkà Obama àtàwọn mùsùlùmí wọ́n ti jọ ṣe ìtọ́rù lọ́dún ìdarí tàbí fún ilẹ̀ pé Islam ti wà mẹ́sì táwọn recognize l'Amẹ́ríkà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ jù nínú wọn wá ń gba Islam kódà nínú àwọn olùtọ́ ti ń gba Islam jù lágbàáyé Amẹ́ríkà jẹ́ kìrìlẹ̀ torí pé wọ́n ń ṣe research internet wọ́n wá rí pé Islam lọ́nà

oko òyà sí wọn atẹ́gùn òyà atẹ́gùn wá gbé ìlú wọn lọ sókè àwọn màláíkà wọ́n gbé ìlú lútù lọ sókè wọ́n wá fẹ́ dojú ẹ̀dẹ́ wọ́n gbé lọ sánmà rere bí wọ́n ṣe wá fẹ́ lẹ̀ wọ́n mọ́lẹ̀ wọ́n wá rọ̀jò òkò fún wọn ilé òfin já sí wípé ẹni tó bá ìta bá wà nílùú sẹ̀ríà ọlọ́run níjẹ́ ọmọ nàìjíríà kan sáwọ́dí ní ara àwọn ọmọ eléré nàìjíríà kí ló kọ́ ọmọbìnrin tó gbé cocaine wọ́n kílọ̀ kan Saudi Arabia nílẹ̀ ṣẹ̀ríà tó láti lo ṣẹ̀ríà tí wọ́n bèèlé mọ́ ọkùnrin méjì tí wọ́n fẹ́ra wọn ní ọkọ tìyàwó tán wá ń súnmọ́ra wọn lórí méjì sọmọ tí wọ́n sì wọ́n pa wọn ní fákútù lórí fáìlà wálímọ̀ fẹ̀rẹ̀ lábì wọ́n pa wọn dànù olórí gúlẹ̀ yìí ẹfẹ́ balẹ̀ ọlọ́ọ̀jẹ́ ọlọ́run dá omi fọ́kùnrin ọdọ́kùn fún ẹ̀yìn wá ní pé ẹ̀yìn ọ̀fẹ́ tọ́lọ́ ń fẹ́ ìfẹ́ ní ilẹ̀ fẹ́ ọlọ́run á pa wọ́n rẹ́ ṣùgbọ́n bọ́nà ṣe wá pa wọ́n rẹ́ ọwọ́ àlà àwọn tó jẹ́ mùsùlùmí nàìjẹ́ iná wú àwọn tó tẹ̀lé ànábì wa nọ́wọ́ ànábì wa ló tú ọlọ́run lóhun láwọn ní a bá ń ṣe tọ́lọ́ ọlọ́run ni wàhálà ọlọ́kọ́ lèmi àti ẹ̀ bàbá ní ẹlẹ́kẹrin ẹ̀kọ́ méje òun náà kọ síbì tọ́lọ́ ń bá mú ìtàn wá nínú al àṣẹ tasliyatu nabiyyi sallallahu alaihi wasallam amma asaba min al-mukaththibina lahu ọlọ́run mú ìtàmí wà náà Qur'an sọ̀rọ̀ bá nàbí èèyàn lànàbí náà nàbí náà èsè màlẹ́kà inú ànàbí máa ń bàjẹ́ pé á ah, ìwọ ọlọ́run òun dẹ̀ ṣe wá àsì fáwọn èèyàn àti ẹ̀gbà káti ẹ̀ lọ gbà sọ fún àwọn ọ̀dọ́ kan tí wọ́n da ìgboro rú tí wọ́n há ìwé jáànàmà lé àwọn èèyàn lọ́wọ́ eléyìí kèfèrí eléyìí kèfèrí eléyìí kèfèrí dáwà kọ́lẹ̀ ń ṣe ẹ̀ ń balẹ̀ jẹ́ ni ó fi síbí jẹun ó ti di kèfèrí ó lọ yọ̀sùbá ó di kèfèrí ó ṣe báyìí ó di kèfèrí èyí tó fi yẹ ká máa ṣàlàyé kùránì àti súnà fáwọn èèyàn wọn ò wá kùránì àti súnà wọn wá rán sáàtìfíkẹ́ẹ̀tì jáànàmà ẹ bá jẹ́ dáyà ẹni tó ń pèpè sójú ọ̀nà ọlọ́run àánú àwọn èèyàn ó máa ṣe tínú rí ó máa bàjẹ́ àwọ̀ àwọn eléyìí tó mu tínú àwẹ̀ tí wọ́n máa sọkún sọkún èèyàn ni sẹ́yìn lẹ́wà mu tí ni n kò wọ náà ni láàrin ó tó máa tó tó tí ibu ó ti rántí ó tún rò pé wọ́n lọ sáwọn èèyàn yóò wà ní Islam ẹ̀wájá fún <laughs>

kódà àwa gángbà náà àwa náà lọmọ ẹjẹ tó gùn wọn máa pa ẹran ni wọn ìra ẹran màálù wọn kánáláìsì wọn bá ṣe yóò lẹ́wà yóò lẹ́ran wà láyà tó máa mú kóòkì ah ọlọ́lọ́mọ yẹ kóòkì àrọ̀ èdè mi mú ọlọ́wọ́ fún ọ̀rọ̀ kẹ́ ah Ọbásanjọ́ ṣe aburú fáwọn mùsùlùmí ntọ́ba tọ́ sí òun náà ti observe pé àwọn international organization yìí a, wọ́n promote Islam Nàìjíríà o sórí àrùn mi ọmọ tó ṣe ń gbà yẹn wọ́n kọ́ mọ́sìkìkì wọ́n kọ́ mọ́sálásí wọ́n tó ní institute káàkiri wọ́n gbẹ́ kànga àwọn èèyàn mú mi kànga àwọn kírísítẹ́nì mú bẹ́ o hospital gbogbo ẹ̀ wọ́n ṣe kí ṣọ́ọ̀bẹ̀ ní ìsìn àdúgbò táwọn kírísítẹ́nì wà tí mùsùlùmí mọ́sálásí wọ́n tó gbà máàmù ìmáàmù sì lè yọ ọmọ ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn àwọn ọ̀dọ́ tí wọ́n ń dàgbòrò orú tí wọ́n ní ìsìn àwọn ọ̀sàlàyé ẹ̀sìn wọ́n tọ́bá ṣe wáàsí mẹ́wàá so orí àfáà tí ó kírun fún wọn bẹ̀rùn kèfèrí ní o torí máa tẹ̀ kíyàn torí báwọn onítẹ̀sùbá lọ́wọ́ ẹ̀dẹ́ òní ẹ̀ ah, ah, ṣàlàyé ìmánì fáwọn èèyàn ẹ ṣàlàyé kán gba màlẹ́kà gbọ́ ẹ ṣàlàyé kán mọ̀ lọ ilé olóògùn ẹ ṣàlàyé kán mọ̀ lọ ṣe ṣíríkù kán mọ̀ sọ̀rọ̀ méjì kán mọ̀ ṣe ẹbọ ẹ ṣàlàyé eléyìí ẹ ṣàlàyé ìrun mọ̀ ṣe ń ṣàlùwàlà kí ló bá àwọn jẹ́ kí ló bá lùwàlà jẹ́ kí lọ wọ́ wá tọ́ bá wọ wáàsí wọn wáàsí mẹ́wàá mẹ́sàn-án bẹ́ẹ̀ wọ́n fi fún yàn sátifíkẹ́tì jáde náà àwọn aníbànà bí ṣe ṣẹ̀ṣẹ̀ kọ́ yẹn anábì sallallahu alaihi wasallam ó tún láàánú àwọn gbogbo àwọn àfáàtàn gbé súnà wọlé Yorùbá ẹ kàfàrà àwọn tán ṣùgbọ́n wọ́n wo ànàbí sallallahu alaihi wasallam àánú àwọn ẹlẹ́bọ̀ àwọn ẹlẹ́bọ̀ tí wọ́n kírù fọ́lọ́run rí àánú rẹ̀ tó wá ń ṣe wọ́n ó wá tó pè wọ́n ó fún wọn lóúnjẹ nígbà wọn jẹun tán ọba ṣe wá àsì fún ẹ pé oúnjẹ tí mo fún yín sí ti ń bá sọ fún yín pé ràkùnmí ọ jáde lórí òkè òun ṣe àwọn ìwà láyà lòógbó lè bá àmì ìnù láwọn sí èé parọ́ tọ́ ọba ní ràkúnmí ọ̀jáde agbàgbé ràkúnmí ọ̀jáde ó ní yes tọ́ bá rí bẹ́ẹ̀ ràkúnmí kí ọ̀rọ̀ àjáde èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mo dànù bí ọlọ́run ọlọ́run náà mi ń sẹ́ sí yé o ẹgbà fọ́kàn ṣoṣo lọ́lọ́run inú bá bí àbúrò àbí tábà lákàyà ọ̀run lẹ́nu rẹ̀ lọ́run hálìlẹ̀ àdàjàmà àtàná ìwọ ànábì ìwọ ànábì ọlọ ìwọ ìwọ káwọn fún pàpà kan sí lọ́lọ́ káfà àwọn sàwálẹ̀ ọsán bá fún ọlá lẹ́nu rẹ̀ lọ́wọ́ ọba sípè fún àlejò àwọn ọmọ sọ̀rọ̀ ká nìwọ ni ọ̀sọ̀ tí ànàbí ò wá sọ̀rọ̀ sọ̀rọ̀ bá wà sọ̀rọ̀ kánàbí ò tó wá dìde ọ̀ tó lóore ju tí wọ́n ṣe lọ́lọ́wọ́ wa ṣe ọlọ́ni jìbìrì ìlú ọya kọjá sílé ayé lọ fánàbí kúrà ní tàbátì àdá àbí láàbí wà tábà ma agina ani ma lòrú wà máa kàsá dé parí sọ́wọ́ àmọ́ tó ṣẹlẹ̀ jẹ́ sọ́tọ́ ṣẹlẹ̀ fún ọ gbogbo èpè tọ́lọ́ sẹ́fà bláàbí gbogbo ẹ̀ lọ́sẹ̀ kó tó dípá bláàbí àìsàn kìí ọwọ́ rẹ̀ méjèèjì kò sì se mọ́ àìsàn yẹn wá lè débi pé wọ́n wá ń ta dúkìá rẹ̀ wọ́n wá ń ta dúkìá rẹ̀ wọ́n ń ta dúkìá rẹ̀ sọ́ọ̀mọ̀ oníyàwó láwọn ọmọ ìyàwó wọn fún àwọn ọmọ sá fún sọ́ọ̀mọ̀ kọ́lọ̀ sàánà àìsàn tí ó jẹ́ kí gbogbo ẹbí ọmọ sá fún yẹn kọ́lọ̀ wọn ti wá gbogbo ẹbí bá sá fún àbúlà bí wa kú sínú ilé tí wọ́n òun òkú ẹ̀ lọ́jẹ́ kan máa kò ti kú ọlọ́ni máa ágínà á ní òmọ́ lùú wà máa kásà gbogbo dúkìá tó kójọ àti gbogbo tó ní kò sí tí ọ̀rọ̀ lọ́rọ̀ kọjá yọ ọlọ́run kẹ́kẹ́ ò wúlò fún gbogbo wọn wúlò fún owó rẹ̀ parẹ́ àwọn ọmọ ìyàwó wọn náà ìkẹ́kẹ́ ò fún ó kú tú ẹ́ à ṣùgbọ́n tá a fẹ́ lò bẹ́ẹ̀ pé àánú ṣe àlẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam ah, a sọ nípa ọkùnrin a sọ lánàá kọ́ <clears throat> abdullahi bọ́lù omi abdullahi bọ́lù omi maktum afọ́jú àánú ló ṣe ànábì pé á ah, gbogbo àwọn olórí ìkùnrin ṣe tọ́ọ̀dì wá ní wọn kàtí ẹ̀gbọ́n islam ó wá ń bá wọn sọ̀rọ̀ afọ́jú kan wá ní ànábì kẹtẹ́ bá ànábì fojú kéré ẹ̀ ànábì ni wọn tó bá ti islam islam ó ṣe kéré o yóò tọ̀lọ̀ I'm telling you anábì ṣe sùúrù sallallahu alaihi wasallam ọlọ́run ni abasa wa tawalla ẹ̀njá àwòlà àánú ló sànàbí pé irú àwọn olórí kèfèrí kéèyàn lọ bá rú Jonathan kéèyàn lọ bá Akálà kọ́ lọ bá Ọbásanjọ́ irú Daniel ló kò gbogbo àwọn kèfèrí ló yí lọ lálọ́ṣọ́ kéèyàn lọ sí wà sí wọn pé à kẹ́ mọ́ bá wọlé wá gbà

inú ànàbí ò dùn pé kò sáfẹ́ kan wọn náà in tó fìgbà ànàbí nífẹ̀ẹ́ wọn ẹni tó tó jẹ́ ọ̀nkù rẹ̀ àbútọ́ọ̀lì òun náà kú sí kẹfìrí nígbà ọ̀fẹ́ kú ànàbí sọ̀rọ̀ láàrin sálà ó tó bá sọ̀rọ̀ kú wọ àbútọ́ọ̀lì bàbá alì ló alì sì wọ yọwọ́ àjẹjẹ náà tiẹ̀ ọmọ rẹ̀ ọmọ mẹ́ta ní ọmọ rẹ̀ ló gbà Islam alì ló gbà Islam alì bọ́nà àbítọ́ọ̀lì akílù bọ́nà àbítọ́ọ̀lì ló gbà Islam jáfà bọ́nà àbítọ́ọ̀lì ló gbà Islam i'm telling you bàbá wọn sì sórí igbó ayérayé ṣùgbọ́n tẹ̀bí ìṣe wà àsìkò kó tó pé bọ̀dà ọkú ẹ̀ wá ti ẹ̀wì lá ìlà àìlọ́lá kí n bá yín fi ṣèpẹ̀ ìlà ńlọrì lọ́sọ́dọ̀ ọmọ ẹ ti ẹ̀ sọ bẹ́ẹ̀ lá ìlà àìlọ́lá kò lè rí wí wọn láti bí àsàlà wọn wá fọwọ́ pala àkọọ́lẹ̀ ń bẹ wípé gbogbo nínú àwọn tí ó wọná àwọn kan bẹ tó jẹ́ pé wọ́n wọná lóòótọ́ òun ṣùgbọ́n yá àwọn ọlọ́run ṣe ní kéde o fùfú yẹ ara wọn ni àbútọ́ọ̀lì bóta kànábí fọwọ́ lálà wà nábí kẹfẹ́rí tó nìyẹn o ìmí inú àwọn ọ̀dọ́ tí ń dàgbò lórí ìmí ìpè bàbá ẹ̀ kẹfẹ́rí bàbá òun lóṣù bá yọ ọgbọ́n náà dáa mọ̀mọ́ òun ó ṣe báyìí yọ ọ̀rà náà náà wọ́n fẹ́ kó bí ìrì ọwọ́ náà anábí kẹfẹ́rí ni ọ̀fẹ́ kọ́ wọ tó ń ṣe wáàsì fún wa ó tó èèyàn mélòó ni wọ́n ti fún lóúnjẹ rí kan lè wá gbọ́ wá àfikọ́ ọmọ wá sàtìfíkẹ́tì jahannam ìlà sí gbọ́dọ̀ ṣọ́ra tiwa àwọn ọ̀tán Qur'an ara tó fẹ́ ṣe fún wa ni pé táà bá wá ń ṣe wá sí fáwọn èèyàn tí wọ́n bá gbọ́ kámọ̀ bàmújẹ́ ọlọ́ni wà nábì sallallahu in yukadhibuk faqad kadhaba alladhina min qablihim ja'atuhum rusuluhum bil bayyinati wàbíl kìtàbíl munir ọlọ́niwà náàbì tó bá ń pè ọ nírọ́ ìwọ́kọ́ ni wọ́n kọ́ pè nírọ́ àwọn tó ṣáájú wọn náà wọ́n ti pè wọ́n wọ́n ti pè àwọn ànábì ọlọ́run nírọ́ já àti mùsùlù gbélébá ṣe náà ti wà bí ṣúgbọ́ àwọn ànábì wọn àwọn òjíṣẹ́ wọn wá bá wọn pẹ̀lú ẹ̀rí tó fojú wọn pẹ̀lú àwọn tíra tí ń tàn mọ́lẹ̀ wọn torí ẹ̀gbàgbọ́ á dúró lórí ẹlẹ́kẹrin tó bá di ọ̀la a bẹ̀rẹ̀ lórí ẹlẹ́karùn-ún nínú àwọn ọgbọ́n eléyìí tá a máa rí dìmú nínú àwọn kíṣọ́sùlù Qur'an àbí kọ́sọ́sùlù Qur'an àwọn ìtàtọ́lọ̀ ń bá sọ nínú àwọn Qur'an ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ nínú eléyìí àṣetọ́ ọba rí tàkà nínú Qur'ani ìtàn Qur'ani is not for enjoyment kìí ṣe kéyìn ó lè máa gbádùn rẹ̀ bí kò ṣe pé ká lè kẹ́kọ̀ọ́ níbẹ̀ ìtàn Qur'ani òdodo ni ìtàn kùránì àǹfààní pọ̀ níbẹ̀ ìtàn kùránì kò lè sọ ọ̀yàn di ọ̀tá ọlọ́run ṣùgbọ́n àwọn àtàn ẹ̀rọ ó lè sọ ọ̀yàn dọ̀tá ọlọ́run láti gbọ́dọ̀ mọ̀ wípé gbogbo tọ́lọ́run bá sọ nínú kùránì òdodo ni abẹ́lọ́ kó sí wá ní ọmọ àlìjẹ́nà kọ́ wá sí wá ní ọmọ náà ibi òun ni a ti dúró ní èmi tí ó dìde ọ̀la tá bẹ̀rẹ̀ látòrí ẹ̀kọ́ ẹlẹ́karùn-ún eléyìí tó wà nínú àwọn ìtàn Qur'an àbẹ̀lọ́ Ramadan di méjìlá lẹ́ni ọlọ́ọ̀kọ́ balẹ̀sì lọ́wọ́ wa Lailatul Qadr ọmọbẹ̀ níwájú ọlọ́jẹ́ àṣepọ̀ gẹ́rẹ̀ ìwọ̀n bá tàà ṣe níjọsìn lọ́sà àti lóru ọlọ́ọ̀kọ́ gbà lọ́wọ́ wa Tilawatul Qur'an à ń kírun wákàtí márùn à ń ṣètọrẹ àánú à ń ṣe náfìlà lóru à ń ká sámú gbogbo ẹ̀kú lọ́wọ́ darí wà láyọ̀ lọ ṣùgbọ́n alákọ̀ọ́lọ́wọ́ rẹ̀ á dé ètò أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب